والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله الذي رد علينا أرواحنا وعافانا في أجسادنا وأذن لنا بذكره قال المصنف حفظه الله ويشهدون بأن الكفار والمشركين والمنافقين من أهل النار قرأنا عن المؤمنين يشهدون بأن الكفار والمشركين والمنافقين من أهل النار أو من يدين ب دين الإسلام غير دين الإسلام فهو مخلد في النار إن مات على ذلك أو من مات على الشرك دخل النار قطعا أو من أظهر الكفر الأكبر حكم عليه به وعومل معاملة الكفار قال الله تبارك وتعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون وقال تعالى إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية وقال تعالى إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا اللهم سلم سلم أمينوا أرقفوا ولهم الله ọlọ́wọ́n ọba aláàtí adúpẹ́ fún tó náà ni ọba tí ọpẹ́ tọ́ sí tó ti yẹ adúpẹ́ fún bẹ́ẹ̀ láyìí amọ́ orí rẹ̀ lórí àwọn tọrọ àlékún kí a sì gẹ̀ fún anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá anábì àwọn ará ilé rẹ̀ àwọn tí wọ́n gbà fún ti ìdíjọ́ ẹ̀sìn ẹ̀yàn ọmọ ìyá nínú ẹ̀sìn ẹ̀dá mọ̀ pé òótọ́ ni náà òótọ́ sí lọ́jọ́ náà ìtọ́rùn ẹ̀ jẹ́lẹ̀ gbogbo ilẹ̀ ti fẹ̀yìntì mẹ́ẹ̀kẹ́ kọjá síwájú ní òótọ́ nínú òótọ́ láti jẹ́nà ìtẹ́yàn bá ti ṣe ní ọ̀tọ̀ sí ọlọ́mọṣọ́wá lọ́mọ náà lẹ́yìn àánú ọlọ́run kò sí ní tí máa ń yọ̀yàn nínú náà bẹ́ẹ̀ bá ṣe ń tẹ́yàn bá ṣe kò sì sí bí máa tíyàn bọnú náà tí èbá ṣe ń tó bá ṣe èèyàn wà máa ṣiṣẹ́ tọrí ń tó bá fẹ́ ìgbà yẹn lè yóò tó tọ́ sí èyí tí ó bá tọ́ sínú méjèèjì ọlọ́wọ̀n fẹ́ ká wọná ó sì wọ́nu wa kúrò níbi náà wọ́tẹ́kùn náà rọ̀ ọ̀tọ́kù náà ẹbẹ̀rù náà toró tọ́ ni èyí kí ń bẹ̀rù tí ọmọ exist bá ti wà ọlọ́run ti dáná ẹni tí ọba sì gbà gbọ́ ó ti ṣe kèfèrí pẹ̀lú ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ẹ̀sìn tó lè yọ́kù nínú ẹ̀sìn Islam kò dàlùkìyàmà máa sọ gbọ́njẹ̀fẹ́ dáná Ànábì sallallahu alaihi wa alihi wasallam onírin òru tó ń rìn ẹ̀sùn pé rìn òru ànábì pọ̀ yàtọ̀ sí Isra wal Mi'raj òun rí ọkùnrin kan sharihul manzar kò sẹ́ni tó lè wò ó tí ẹ àwọn arìnrìn lọ ti ń sá lọ ọ̀tún òsì tí ń kó náà bí tí ń kó náà bí wọ́n béèrè lọ́wọ́ àwọn tó ń mú un lọ ìrìn àjò ìpè tálélé ìwọ́n ní nìṣó ṣùgbọ́n nígbà tí wọ́n padà sọ tán rẹ̀ fún tó ń sọ fún wọn ní pé ẹni tí wọ́n ń pè ní máàlìkù ni ọ̀dọ́dọ̀ ya máàlìkù ìyẹ́kùbí àlẹ́yìnà rọ́bù ọ̀ọ́lẹ́ ọlọ́run ti dáná o kódà àwọn kan wà tọ́lọ́ ti já máa gbóòrùn bí náà ti rí kalẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ọlọ́mọjà wọná ọlọ́wí ń pa àwọn alùfẹ́ra àwọn ó ní annáru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyya wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'auna ashadda al lọ́nkọ́ sánú wa ọmọ èèyàn wọ́n ti lè ṣe nǹkan tó ṣe pé temperature rẹ̀ ló ju five hundred degrees celsius lọ àwọn bọ́ǹbù kan wà bẹ́ẹ̀ pé tó ń bá jù ú yóò sì mẹ́ẹ̀tì rin àwọn bọ́ǹkà yóò sọ ọ́ di yẹ̀pẹ̀ àwọn èèyàn ni wọ́n ní ọpọlọ láti lè ṣe iná 500 degrees celsius bí ẹ bá ní fẹ́ sápamọ́ ìyí àti tó sápamọ́ sẹ́yìn yóò mẹ́ẹ̀tì gbogbo nípọ̀ ni kí a lè fẹ́ sọ nípa ọlọ́run bá Allah tó ń da èèyàn tí ń ronú báwọn òótọ́ ni náà ẹja gbìyànjú aṣẹ́ ká má bàa wọ́ tá bá ti ń wí fún wa torí ká lè má bàa wọ́ náà ni èèyàn ò sì lè sọ pé bàa ká òun lòun ó kú ọlọ́wọ́n ìjà wọ náà o lẹ́yìn tí wọ́n parí wá sí ń bí lánàá mo ṣẹ̀ wá rí àwọn táwọn èèyàn ti sọ nípa aṣáájú wa àfa wa kọ́mọ́rùdín àjàlá mo ṣẹ̀ wá rí ohun táwọn èèyàn ti sọ ń pa rẹ̀ nínú tí wọ́n sọ nípa wọn ò ní pé afáàkọ́ Dr. Salam lọ sọ ilé yìí lẹ́yìn tí mo fẹ́ sùn ní ọjọ́ àgbọ́ ẹ̀rùnká fẹ́ǹdì rẹ̀ sí ìyànkan náà ní kọ́ lọ ẹmọ́ bá kí ní ìjẹ́ àbáwọn ní pé ìjẹ́ ẹ̀ta gẹ́gẹ́ ní wọ́n sọ nínú voice note yẹn pé bíi magribi àwọn rí mẹ́sẹ̀jì torí ní òṣèṣì wọn bàbá àgbàlagbà yẹn tọ́lọ́mbà san lẹ́sàn èmi gan báyìí tí wọ́n sọ ọmọ ń pè mí náà bèrè bèrè wọ́n pè pọ̀fẹ́sọ̀ aláró gbogbo àbáyé jẹ́ nìkan in tí èèyàn dá sí ni pé ó dá sọ́dọ̀ gbogbo èèyàn dé pé ní kálukú ọmọ rò pé ìwọ ni ẹni ẹ fẹ́ràn jù bánàbí ti máa ń ṣe ànẹ́lú ilé ló fà á tí amúrídùn láàrín ká ti fẹ́ràn mi tó ọba kojú sánà mi pé ta ló fẹ́ràn jù olóbèrè ń gbà náà àwọn ìbáragbà sáyẹ́ǹsà ni tí ò bá béèrè tó rí ìbáṣepọ̀ tánàbí ń ṣe sí ni kòròbá náà mi lè fẹ́ràn ẹlòmí jò ń lọ ó ní sọ nípa àwọn obìnrin náà mọ̀ pé ìyàwó rẹ̀ lọ fẹ́ràn àní

nítorí wá jẹ́ tí mo fi rántí wọ́n ti òun ni pé ní ìrọ̀lẹ́ ẹjọ́ wọn ti sẹ́ndì mẹ́sẹ̀jì kan béèrè ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ń ka mẹ́sẹ̀jì tán kan tó wá tí mẹ́sẹ̀jì wọ́n tí mẹ́sẹ̀jì mẹ́sẹ̀jì náà sọ wọn pé àmírù kọmọrùdín àjàlámọ̀ kú rùgbà á ẹni tó sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi nìsẹ̀ tí ń béèrè béèrè ní tí òjò fẹ́ tú bá òní pé òfin rẹ̀ kò rẹ̀ mí náà mo ṣe strong ẹni tó lè farabalẹ̀ compose message láwọn ọgbà ààrẹ nìkan ní pààyàn ìyẹn lè wà mí tó wà tí ó sì kúná tí ó sì ní rẹ̀ tẹ́lẹ̀ tó bá mọ̀ ń pa rẹ̀ ó lọ síbẹ̀ torí ìdí náà àti gbogbo adábẹ́rọ ọlọ́run wọ́n wá sọ́wọ́ tí ń bá wá dàgbà ẹ̀mí náà wà túbá táìmù yẹn yóò dé báyàn nígbà tọ́lọ́hún kọ irú òtílé mà ọlọ́ni wa ma ala alladhina yattaquna min hisabihim min shay walakin dhikra la'allahum ní ń bá ní kẹ́mọ̀ fòfóònù tuntun bá dáadáa tó ẹgbó jẹ́ kí ìyẹn lè yí mẹ́yà lọ́wọ́ nígbà tó yẹ pé òfẹ́ tún bá ní àsìkò yẹn fàtàkùnlọ́ ayé ọ̀sáhàwà fàtàkùnlọ́ ayé ọ̀láhìbà ọlọ́ ikú tó ń wà sí ó àwọn ìjọba foríjì àṣẹ ìkọmọ̀dínà ونبي يشهدون بأن الكفار والمشركين والمنافقين من آل الناس anígbàgbọ́ èyí ti gbọ́dọ̀ dá òtù rẹ̀ pé gbogbo kèfèrí pátápátá yọ wọ náà ẹn tán pé ń kèfèrí lẹ́n tí ó bá ti fi ń ṣe mùsùlùmí méjì náà lèèyàn mùmí ní àti kí ni ó kèfèrí torí tó fi máa wo pé àbábá máa dáa dídá rẹ̀ in tó lè gbé dúró òun náà ni kó jẹ́ ẹni tó ní máa فمنهم سعيد شقي وسعيد ọlọ́run dáwà lórí rẹ̀ ó ti dáwà mí lórí fún ọlọ́bẹ̀dà sórí fún ẹ̀rí فأما الذين شقوا ففي النار خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك وأما الذين سعدوا فبالجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذور من جنال اليوم ولكن ما قلت جنا مدفع و àwọn Mu'tazila àwọn tí wọ́n gbà wọ́n pé àwọn àgbà òní jẹ́ mùsùlùmí tán wọ́n tún jẹ́ jẹ́ bèrí tán àwọn wà láyé kan láàrin méjèèjì tí rọ́ ní ẹ wọ́n bá ti jẹ́ mùsùlùmí kèbèrè náà lọ jẹ́ ọlọ́run tó láti kèbèrè jẹ́ bá tí mú ìlọ gbogbo ẹjọ́ bá ti kí mùsùlùmí kèbèrè ni wọ́n ó sì wọ́n náà ó ní ẹni gbọ́dọ̀ máa wá àtúnṣe gbogbo ẹni tó bá ṣe yẹn kèbèrè ọ̀rẹ́ tọ́ láìsí dáadáa ọ̀wà lè fi ìṣùkú gbogbo ẹ̀jẹ̀ kan

ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ bá òkú olóòrẹ̀ ní ìpá ní bẹ́rẹ̀ ara wa yìí gbogbo gama ti rí ní ìwọ náà máa rí wọ́n bá àwọn ọkọ̀ ìbọn pọ́blẹ̀mù yìí náà ní kí pọ́blẹ̀mù náà pẹ̀lú wọn náà dájọ́ orí sọ̀rọ̀ yìí iná ń bẹ náà ẹwọ Ibrahim aleyhisselam nígbà tí ọkọ̀ bàbá rẹ̀ sọ̀rọ̀ bó ní kí pé lẹ̀ yá àbẹ́tì yá àbẹ́tì ọ̀rọ̀ ẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọ̀túnú tí wọ́n ṣe kírísítẹ́n nìkan là ń bá wí tí bàbá rẹ̀ bá jẹ́ ẹlẹ́bọ wọ́n bọ́ ti pè wọ́n tí bàbá rẹ̀ bá ń lọ lé ìrẹ́wò ṣe ọmọ ẹ̀bá lọ ń bá àwọn àgbàgbé ẹbá ti ṣe mọ́ bá àríbá kan ẹlọ ẹ̀fì ìmáàlì ẹ̀fì dálẹ́ gbogbo wọn pé gbogbo ẹni tó bá jẹ́ kèbèrè tó bá jẹ́ ẹlẹ́bọ tó bá jẹ́ mọ̀láǹsì sí èyí sọ gbogbo wọn náà wọ̀ náà àbá ní títí sọ ọ̀bá yíọ kò bá ọ̀rọ̀ ìṣòro kúkú tó wájú àgbàgbà wọn ti ẹ̀kọ́ náà kọ́ rárá ẹ̀rọ wọn ní wọ́n rí yòdì inú na bìdí ní lọ́rí Islam wọ́n láwọn ń ṣe ẹ̀sìn ní ìṣẹ́lẹ̀ Islam ọgbà ẹgbẹ́ ọba ti ṣẹ̀sìn Islam yọ wọ̀ náà jíò ní lásìkò láwà ìlú Christian zoro àwọn ẹlòmí ọmọ ní lọ́sọ̀dẹ̀ ọkọ̀ ń gbé láti pé dèbí ìtumọ́jú kò tọ́ lọ́sàn rẹ̀ ní èdè tó bá ti yọ ìjọ̀dí kò lọ́sàn rẹ̀ tó. Lọ́nà bí ká parí ọ̀rọ̀ sí lára rẹ̀. Èdè tó bá ti yọ ìjọ̀dí kò lọ́sàn rẹ̀ tó ẹlòmí ọmọ òkà adúrélé ìdírí yọ àwọ̀ ni. Ọmọ náà ni ọlọ́run tó wọ̀ náà wọ̀ lọ́ ẹmọ gbọ́rọ̀ pé bára ọpọ̀ máa bó lè rí ìgbó ti dá lórí ọ̀rọ̀ lókùn lẹ́nu ẹ̀yìn wọ́n lọ rẹwà yìí wọ́n lọ bí láì ṣùgbọ́n ibi tó kàn mọ̀ yìí ọ̀dá ìdí ìsọpọ̀wọ̀ yóò wọ náà ṣùgbọ́n tó bá rìn lójú àmì yóò wọ náà wọ́n lè túbà àti ìgbẹ́mọ̀ túbà yìí gbogbo ẹni rẹ̀ yọ́ máa gbébẹ̀ lọ gbére tó bá kú sórí ìdí náà àbá ní láláì bí apẹ́ òfin tó bá fún sórí ẹgbọ́ òun fún iná jọ sí wọ́n máa ṣeré ìtàgé lẹ́nìkọ́ láti èṣù láti drama ìwọlọ́wà ṣe èṣù ọba ilé fún sórí ẹ̀ òkú nínú èṣù náà wọ́n ní bí ara ah, wọ́n já kí sórí oríta mẹ́ta ìwọ náà ẹ̀wọ́n tó bá ti kú sórí ẹ̀ ní olówó orógbò ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ̀ dára pẹ́lú èyí kọ́mà tó ṣe tọ́ ọ̀nà ìjà á ti ṣe tọ́ ọgbọ́dọ̀ kú sórí rẹ̀ ọ abẹ́ni tí abọ́wá ní ọ̀nà ẹ̀zọ̀rọ̀ kúfúrọ̀ láti bọ̀rọ̀ ẹni tó wá fi àwọn iṣẹ́ ìgbèrí tó tóbi hàn ìgbọ́lọ̀wọ̀ kọ́ ọlọ́pọ̀ ó ní ọlọ́pọ̀ ló dá sọ́mà kólọ́lọ́wọ̀ ọmọ ẹ̀jú kólọ́wọ̀ òpá kùránì kọ́ alùkúfùrù láti kọ́ kólọ́wọ̀ òpá kìíyàmọ̀ kọ́ ó ní kí ní ẹjẹ́rù bàwá sí ìyàwó ló wà tó sàárè bá lẹ́rí tẹ́gbọ́n rẹ̀ nínú sàárè ẹ̀wá ti bí aljanna àpáyìn ni wàhálà ìjà pọ̀ báyìí máa dárúkọ aljanna ó fi gbogbo ẹ̀ gbogbo ẹni tó bá ilé wíbẹ̀ rúrú ìlà mọ̀hàmánà tẹ̀síbà kúrò rí kí o àbá lo ìlú kìfẹ́ yìí kí ni ìtumọ̀ mọ̀hàmánà tẹ̀síbà tó ti dáwà aláàlẹ́ lọ́rọ̀ àwọn àgbà kan tí ọ̀gbà dáwà aláàlẹ́ náà ètò kéré tó ń fẹ́ àdè mọ́nú ilé ní kí wọ́n dáwà aláàlẹ́ àríkú wọn pa máa ń bá tẹ̀lẹ̀ sí ilẹ̀ òkùnkùn kúrò ṣe kọ́tù hajjí àwọn kọ́tù ṣe pípa ibi pé ó ṣe tí ọ̀dá àkọ́kọ́ ni ẹ̀kẹ́jì ní ìlú láti ṣe nílá nípa ó ti pọ̀yàwó ẹ̀wọ́ ti wà ní wọ́nà tí bàbá bàbá ẹ̀yàn kan ọba ilé jẹ́ kéèkì tí wọ́n wá jọ máa rẹ̀ olówó lọ́wọ́ ọwọ́ fún bàbá wọn lè gbogbo rẹ̀ àbúrò náà fún ìwọ náà lè gbogbo rẹ̀ ìyàwó rẹ̀ ó ti ti èèwọ̀ fún tí àwọn bá jẹ́ fún ìlú

ẹrù ní bàbá yìí fún wa tó o gbọ́dọ̀ bá ní pàṣẹ lónìí olóòlò ti ṣàlàyé pé wọ́n yóò bá àwọn tó ń gbé pọ̀ kí ni ó lágbára bàbá yìí lórí ìgbà ẹgbẹ́ ìdí ìgbà rẹ̀ ló kù yìí ó sọ wọ́n pé ẹgbẹ́ wọn kí o di lára yìí pé ẹgbẹ́ máa tara àwọn kan náà gbọ́ pé ọlọ́run ti sàánú àwọn ó sáré lórí àwa ní ọ̀la ìgbọ́lọ́gbà àwọn ọ̀pọ̀lọ́bí kí ló ti pọ̀ náà

lówó bá gbá sí ilé 2000 nínú wọ́n rà tó onítọ́jọ́ ẹni tó rọ̀ kà tó nígbà tó bá lọ́wọ́ ìgẹ̀ tó máa bá àtọrọ ẹni máa tọrọ owó fún yàn wọ́n sì ní bọ́ ẹni mọ́tò sọmọ ẹ̀yà èyí fi ẹ̀yìn gbòógì ọmọ ìyá wọn lọ́wọ́ nínú ẹ̀sùn ìbílẹ̀ ti kọ́ ní ọ̀ owó kí lẹ́nu ẹgbọ́gbọ́ yọ nínú owó gbọ́gbájú owó sáfún rẹ̀ àti kẹ́mà owó aṣọ ẹ̀ alẹ́kọ̀ọ́ ó dàbí ẹgbẹ́ ní tí ó wẹ̀ bá lọ bẹ́ẹ̀ owó wọn lè lọ nínú owó ẹ̀ ní káyẹ̀sì bí inú owó ẹ̀jẹ̀ tó fún owó ẹ̀ inú owó ẹ̀rẹ́ sì yọ ìgbésẹ̀ sí ìgbésẹ̀ tó bá ti jẹ́lẹ̀ haúsá ni owó lọ́wọ́ ti tààyọ̀ dà ìrúfẹ́ ìfọ́ wọ́n mọ́ ẹgbẹ́ ìṣe ìdáwó ẹ̀rẹ́ ni wọ́n dáwọ́ ìdíkò ní lẹ́sìn twenty ìfẹ́ ìfẹ́ àjọṣe bára fún olóṣèlú àwọn ọmọ òun ló sì lówó ẹjọ́ náà ẹjábẹ̀rẹ̀ aṣọ́mú ẹgbẹ́ kí ní ìlágbára ó sì lè láàrin wa fọ́nà bá tí wù ìjà ìmáàmù tó sọ ìná tó fẹ́lẹ̀ sọ bí ọ̀gbẹ́ ẹjá lọ fún rẹ̀ yọ wọ́n la tí wù ìta gbangba yìí kẹ́lì mọ̀ fẹ́ sọ nìyẹn ẹ̀tọ́ ni ó ẹ̀bá dẹ̀ ti gbọ́ inú ti wù aṣọ tẹ bá rà tó gbogbo lọ́nà wọ́n pàtàkì ẹ̀fẹ́ kó náwó ẹ̀ ẹ̀wà ń jàgbó dáwọn ní ìpínlẹ̀ òkun tí wọ́n fi ṣe lẹ́yìn a máa lọ sí iṣẹ́ bàbá tó kú tó wá lówó ẹ̀jẹ̀ kí wọ́n san owó ilẹ̀ tán òkè ojú wọ́n tí kò sí tó tó tọ́ lórí ti bá wá ní àwọn máa tàwa láàyè tí ẹlòmí lè ra ẹlòmí lè ra ẹlẹ̀ ẹnìkan ṣe mọ́sálásí wa ìrìnàjò tó wá láti òdìbọ́lá pọ̀ ẹ̀rọ ẹ̀kọ́ eléyìí akìyà síbẹ̀ pẹ̀lú ìmá ti jú yẹn afáǹgbà nǹkan ní ojú òsì lára rẹ̀ mara ló wọ́n dàbí pé tó bá fẹ́ tẹ̀sì ìgbó ìsàlẹ̀ ẹni tó bá yẹ kú òun rí la mọ̀àmọ́lẹ̀ pẹ̀lú ìgbà nípa biology tí kébè bá ti kú ìgbó sí kébè nílà nípa ẹ̀sì bẹ́ẹ̀ ni ẹ̀yí gbé sáàárín àwọn mùsùlùmí ẹ̀yí gbé sáàárín àwọn mùsùlùmí bí ẹ bá dé ìtẹ́yìn sí púpọ̀ náà ẹjọ́ àti àtẹ́ṣẹ́ ọ̀rẹ́kùn yìí bí ẹ bá dé pé ṣe ẹkún ṣe kí ẹgbọ́kọ́ lọ sàdó àbáwọn tó wà bẹ́ẹ̀ báyìí bá bá débẹ̀ sí ẹ bá tún nígbà wá lọ kí àwọn èèyàn lọ àwọn òjà ìwé lélẹ̀ ìlú ṣe báyìí àwọn tó wà tẹ̀lé ẹjọ́ àkọ́kọ́ lọ ẹwà tọ́lọ́pẹ̀ ìṣàlọ́pẹ̀ nípa ilé ọmọ pé ẹ̀rọ bẹ́rẹ̀ ní kẹ́yà náàlẹ̀hù ọ̀tà náàlẹ̀hù dáàwọ́tù mùsùlùmí kẹta náàlẹ̀hù àdúrà táwọn mùsùlùmí ó ti èkó lè máa fi òun náà ẹ̀yìn òṣùlẹ̀ wá ń gé bẹ́ ìkẹ́kẹ̀lọ́dọ́ ẹgbẹ́ máa jẹ́ sí ìrọ̀ ọmọ ẹjọ́ ẹjọ́ mú nìkan àwọn ènìyàn súnlẹ̀ ọwọ́ àwọn òṣìṣẹ́ kẹ́kọ̀ọ́ kan èrò òṣìṣẹ́ wá mẹ́rin àdúgbò wọn wọn àjẹsọ́lá wọn àlẹ́ ìṣẹ́lá àlẹ́ ìṣẹ́lá من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون ويرحم الله المستقدمين منا والمستعفين شوفوا على ما أي ما يناس الله لا ودعوني بعد للنبي السلام عليكم على الديار من المؤمنين والمسلمين على الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم ملائكون فيرحم الله المستقدمين منا والمستأخرين هذه آه، المفتاحة يا tó mú sọ́lámà ní ọgbẹ́ ìkẹ́ ọlọ́run lọ́wọ́ ọmọ ọmọ ọmọ ìjẹ́ síwájú wáyé àánà ẹlò ní òní lẹ́gbà bá ẹgbẹ́ wé àjọ lẹ́gbì kú alọ́gbọ́gbọ́ àti ìtẹ́tẹ́ rẹ̀ wọ́n ìgbẹ́ iṣẹ́ aláwọ̀ ní ẹgbẹ́ ọba yà náà gbé ná lọ́lọ́gbà bẹ́ ọba wá ní ìsìn ọba lọ́yá ìsìn ìgbàgbọ́lọ́ ọba kọ́ náà yọ jẹjẹ àbáwá ní ọ̀yá amọ̀wọ́mù sọ̀kọ̀tìmí na wọn sọ̀kọ̀tìmí na nínú ìtàkùn ọlọ́wọ́ aláàbá gbé àwọn ẹni tó ti lọ́wọ́ ní kó sàánà àtàkùn àǹfààní àdúrà táwọn máa ń ṣe fún wọn ni ẹ wá ti délé ojú mo ṣe láì ó kọjá bẹ́ẹ̀ páàkì lọ́sùn àbídọ́gbà ọkọ̀ mẹ́kọ̀ọ́ yóò lè dájọ́ páàkì wọn wá lọ wọn náà máa pẹ́ra rẹ sọ́jọ́ ìdíje náà ìjọ kan òrèlè tó ẹni tó máa kú kú kèdè rí kò bá jẹ́ bàbá àti mọ́sálásí táwọn ti mọ̀ tó kèdè rí lélẹ́yìn fi iṣẹ́ kèdè rí hàn àní bí i ti ní sáńtì àmùsùn ní wọ́n wà kú ìra rẹ̀ bá wọn láti wà ní ìwà dákẹ́ ẹni kọba tún tó yé yé yé yé lọ àìgbádùn ara wa ìyẹn tó pẹ́rẹ́ àwọn ìlú wọ́n ṣe ẹ̀lọ rí ìlú òun bá lù tó tó bá náà bá lù ẹni ẹ̀lọ́ ti kò lè ìbò ibi jẹ́ kò ṣe rí torí kò jí lọ́nà méjèèjì òun tó gbé ìgbàgbà tó rí bá gbáfà ní kèrè ní náà sí wọ́n jọ fún ariwo tó bá dáàrí mùsùlùmí pé bá jù àwọn òbí ọkàn yóò fún àbára ní wọ́n ya wọ náà ọlọ́run nínú kọ̀ránì pé ogun ẹni tó wá wá ń ṣe ní tó bí ń ṣe àwọn àmì wa àti àwọn àyà Kùránì àwí fún alára àyà tó Kùránì àbí àyà tó Kùránì ẹni tí wọ́n bá ń tá arúgbọ́nù Kùránì láìlà fáàbùn náà gbé lọ àwọn a àwọn tánàrí bí gbé wọn àti bàbá nàbí bákan náà ní ẹlùmọ̀ṣìrìkì gbogbo o àwọn arú ẹni àwọn ni èèyàn gbogbo bí burú jù náà àwọn èèyàn ọlọ́ọ̀ni àwọn anyị láìsọ̀ sọ̀rọ̀ ìgbàlú bẹ́ẹ̀ lọ́lọ́ọ̀ tó wípé nílẹ̀ mọ̀nàdìkì náà ti dáàbì kò náà ni pé ẹja dákun sá fún iná a ti lágbára mọ́ ọlọ́run bá ní ká sá fún iná ọlọ́run bó ti ni o bí ẹ máa fẹ́ sá fún iná iṣẹ́ rẹ̀ ni ó dùn dáa ìtumọ̀ ìdá kúkú ká ní ó bí àlùjẹ́nà ló ń sọ ọlọ́run tàbí ọlọ́run àlùjẹ́nà ṣùgbọ́n ìdá kúkú lè bẹ̀rù ní o káwọn bá ṣe kí ọlọ́run ti máa fi àjẹ wá ọlọ́mọdé ajé ya o ọlápọ̀ iná ń bẹ́ o bàbá ní àwá ah, àdínà wà àdínà ẹgbẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹgbẹ́ kò náà rẹ̀ gbọ́ lára yìí ọlọ́mọdé àwọn náà وصلى الله وسلم على محمد Bárakọ́lá Bíkọ̀. Ah, ìbéèrè tọ́ta àbáà ni ní abẹ́ sí òkú Mùsùlùmí ṣé orí rẹ̀ ni ó kọ sí sílẹ̀ àdúgbò ó fèsì sílẹ̀. Bárakọ́lá Bíkọ̀. pé ipò ní ni ó fi ti bá wọn tẹ́lá orí ẹ̀bọ̀ sílẹ̀. Ẹgbẹ́ ó fèsì ẹ̀bọ̀ ká máa fèsì sílẹ̀. Ẹlẹ́kọ̀ọ́kọ́ ẹ̀rọ kó wọ́n kó ti kí oṣù pé oṣù tí ó ọ̀dún ní o pé السلام عليكم ورحمة الله وبركاته Thank you.